ولم يقنع بالتسليم فهمه حجبه مرامه عن خالص التوحيد وصافي المعرفة وصحيح الإيمان فيتذبذب بين الكفر والإيمان والتصديق والتكذيب والفقراء والإنكار موسوسا تائها شاكا زائغا لا مؤمنا مصدقا ولا جاحدا مكذبا آه، الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه واتبع هداه إلى يوم القيامة أما بعد أدعوكم الله وبارك الله ọlọ́run tí ó tún ṣe ń rọrùn fún wa láti tún jókòó láti wá máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tá à ń kọ́ ah, àwọn ìyá tó ń dàgbà nínú tíra alimami Tahawi àlàáfíà tó Tahawi yà kọ́lọ́n bọ́lá ètò ìbẹ̀rẹ̀ kó jẹ́ kí o ṣe wá ní àǹfààní ibi tá à ń lọ lónìí ibi tó pàtàkì ni ibi tó ṣe wí pé zalat fi hà àlàkọ́dà ẹ̀mọye gìgísẹ̀ ló ti yẹ̀ níbẹ̀ látara àìṣe àmójútó ohun tí alimami Tahawi tí wọ́n sọ ń bì ọ̀pọ̀lọpọ̀ kọsẹ̀ ọlọ́mọdé àwọn kọsẹ̀ kó sànù wa. àwọn kankan bẹ tó ṣe wípé kò sí bí ìmọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe lè tóbi tó. Bito kò sí bí ìrònú àti ìwòye ẹ̀dá bó ṣe lè tó ọmọ ẹ̀dá ènìyàn ìmọ̀lẹ̀ òní débẹ̀ láéláé àwọn nǹkan wọ̀nyẹn ni àwọn tó ṣe wípé ọlọ́wọ́n ọba ó ṣe mímọ́ lé mo rò pa láàyè mi tiẹ̀ ọ̀kan nínú àwọn kan náà òun ni kẹfíyàtò tẹsọ́fì láàyè bí sèpàtì so kẹfíyàtò sèpàtì àwọn sífà ọlọ́wọ́n bọba tó la rẹ̀ ga tó ní báwo gan ni a ṣe rí kéèyàn mọ̀ wípé ọlọ́wọ́n bọba tó la rẹ̀ ga ó ń ríran báwo ni ti ríran gangan kéèyàn léèyàn fẹ́ mọ̀ àwa tá a jẹ́dá yìí ríran wa àmọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n bó lọ́wọ́n bọba tó la rẹ̀ ga bó ti ríran gbígbó alámọ̀ pé tá a bá kọjú síwájú báyìí tó bá wà wájú wa la mọ̀ rí àárín tó wà ní pàkọ́ abẹ́nìkan bẹ nínú aláìwò gíláàsì sórí pàkọ́ ẹ̀ yẹ ẹ̀dá mi lóhùn ta ló pàkọ nínú wa bá a ṣe wáyé ṣùgbọ́n ọlọ́run bàbá tó lára ká gbogbo nǹkan lòún rí tiẹ̀ fi áàní wàhí lẹ́ẹ̀kan náà mo rò pálá yẹn mi ti tọ́yì ọlọ́run bàbá tó lára ká lóhùn lọ́wọ́ ṣé ọwọ́ oníkà márùn-ún ni àbẹ́wò báwo ló ti lọ́wọ́ kò sẹ́ni tó mọ̀ mo rò mi tá a bá òkè àwa ìbọ̀wọ̀ wà ní ọ̀dà ọwọ́ ọlọ́run ọba méjèèjì ọ̀tún ni ọ̀yà bóun ni ó sì wá rí mo rò pé àlàyé mi ti yẹ ìtumọ̀ rẹ̀ ni wípé kẹfíyàtò ti sọ́ọ̀fì láàyè tààlà bí ṣe fáàtì ara àwọn nǹkan tọ́lọ́wọ́n bá kọ kẹ́dà ọmọ ẹ̀ ṣáájọ́ mi yé báyìí nínú ẹ̀ òun ni àwọn nǹkan tó jẹ́ ìkọ̀kọ̀ òmùrù al báwo ni ó ti rí gangangangangan kò sẹ́ni tó lè sọ. mo rò pé àlàyé mi tiẹ̀ orí afárá àṣẹrọ ti bó lọ ṣe rí àlìjáná ọlọ́wọ́n bọba tó lára ga bó nínú ẹ̀ ti rí bó nínú ná báwo ló ti rí gbogbo nǹkan wọ̀nyí pátápátá àwọn nǹkan tó ṣe wípé ọlọ́wọ́n ọba kọ kẹ́dẹ̀ ọmọ ni lọ́dọ̀ àwọn kan bá wá ní pé àwọn wọnú àlìjáná àlìjáná ọmọ adira àlìjáná ọmọ kìnnìkan àbíbò ní ẹ ṣe máa ń wí àwọn onítàsọ́wò níyẹn la fáwọn afi sọ pé faman rọ́ọ̀mà ilmà mọ̀ ṣùgbọ́n ànihò ilmù ẹni tó bá ní wípé rọ́ọ̀mà ni kò sọ̀dà wà á rọ́ọ̀dà kẹdàkùn náà alákùn sọ̀rọ̀ àwọn ẹ pè mí lẹ́yìn ṣáà ẹni tó bá ní wípé ohun tó lọ́wọ́ bá ṣe mí màá léèwọ̀ fún lòún gbèrò àti fẹ́ màá tó mo rò pálá yẹn mi jẹ gẹ́gẹ́ bí àwọn fàlásìfà bí wọ́n ti sọ wípé irú bọ́lọ́wọ́n bọba tó la rẹ̀ ká ti gbẹ̀rẹ̀ òyìn pẹ̀lú àwọn àròyìn rẹ̀ yìí àwọn lè lo àwọn mọ̀kọ́ yìí su àtẹ̀lẹ́yà kan láti bìnà wípé tíná bá lo làákàyè dáadáa tó bá jẹ́ ọmọ pé má àkíyèsí tẹ̀mọ́tò àti ọ̀rọ̀ gàwọ́ àwọn tí ọ̀bà kan sì ń bẹ̀ ń gbà náà yẹn pa tọrọ hawaasi ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìzà àti kìyàs sọ̀rọ̀kẹ́ tí yẹn bá kó o papọ̀ dáadáa èyàn ó tàwọn sọ́la ìlà kẹfíyà ti ìtìsọ́fì láàyè bìsífà kódà èyàn lè ti bẹ̀ gángan máa hakẹ́kọ̀ọ́ bọ́lọ̀ ti rí mo rò pa láàyè nìkan sẹ́rí torí ìyẹn òun ló fa tàlífù tíra kan tán pè ní tàháfùtù àlìfàlàsífà kí ni mo pè tàháfùtù àlìfàlàsífà Imam Ghazali ló kọ ó ní ike falisafa àtàwọn ẹnìmọ̀ ìkàlámì tá a bá lò ẹ jẹ́ a máa lò ó fi riyadiyat káfí wọ́ọ̀kì mathematics ká lò fi tib ká lò níbi àwọn ọmọ ẹ̀mí ìmọ̀lẹ́ ayé oníṣùgbọ́n tó bá di bíi kí a fẹ́ mọ bọ́lọ́ bọ́ba tó lára ga gangan ti rí ẹ̀ mọ̀jà àdé falisafa ọ̀rẹ́ wọ́n máa wọn kan wá bíi twenty àbí twenty kìíní kan tó fi dìbọ́ǹkì ojú táwọn onífalisafa máa ń gbára lé nígbà nítorí wípé tí àwọn tó síwájú àwọn aristo àbí aristotle àbí kílẹ̀ máa ń pè wọ́n aṣọ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn bá gbé àwọn ọmọkọ yìí sòkè kalẹ̀ wípé yóò fi tàwa sọ́la ìlà màrífàtì hakíkọ̀tì rọ́bì subhanahu wa ta'ala àwọn ẹlòmíì tó tún wá lẹ́yìn rẹ̀ ó tún díbọ́ǹkì ni àwọn ló tún gbé mi wá. so wọ́n á máa fi làákà ìgbà làákà ìwáyé làákà ìgbà làákà ìwọ́n máa kó lọ́dún fúnra wọn ìyẹn ló fà tí alimami al-Ghazali rahimahullahu ta'ala fi ṣe tírà tahabutu alifalasi bó tẹ̀ ṣe pé Ibn Rushd nìkan náà ó tún padà sí irọ́ jòkó tírà tó ń pè ní tahabutu tahafut tahafutu tahafut so tahafutu tahafut mo rò pàdé ayé mi tiẹ̀ tí wọ́n ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọ̀sán ṣe tàbí ń tọ́ sọ yẹn wọn tún gbá dànù wọn àtsáàjẹ jájà kọ jájà tó fún wa lọ ẹ mú wáyà rẹ wá mo rò pé à ń gbọ́ mi yé báwọn sọ ìtumọ̀ rẹ̀ ni wípé famarọ́ọ̀mà ìlmà máa xúbẹ̀rọ̀ àìníwá ìlmù ẹ dákun inú kó sọ wípé òun fẹ́ tàwa sọ́lá ilá hakíkọ̀tì rọ́b bíl fálísàfà sálàyé mi tiẹ́ tàbí kó sọ pé òun fẹ́ tàwa sọ́la ìlà bọ́lọ́wọ́n bá ti rí pẹ̀lú ìmọ̀ bàtì ní wàdáwò bí àwọn ta ni ẹ àmẹ́sùnmí wọ́n ní à ìmọ̀ làdúní ni ìmọ̀ bàtì ní ìmọ̀ tẹ́yìn sọ̀rọ̀ zàìrí ni ìmọ̀ àkíkọ̀ ni wọn ìmọ̀ sẹ̀rí àǹtí ìmọ̀ àkíkọ̀ ni tàwọn ọlọ́mọdé àsọnù tọ́yìí. ولم يقنع بالتسليم فهمه tó ṣe é ké fáhàmù ẹ àgbọ́yé ẹ kò gbé sórí wípé yóò tún pàjù sẹ́lẹ̀ fọlọ́ tọ́lọ́mọ bọ́ bá tó láàrin ká tó bá ti sọ kò ṣe ti ojú bọ̀ kò ṣe ti mú bọ̀ kò ṣe tẹnu bọ̀ tẹ́lẹ̀ yẹn ọ̀tẹ́ lọ́rùn torí wípé ẹ̀sìn kí ẹ bá ti mọ́ sọ́n gbogbo gbà orí tẹ̀sílímù lójókòó léwu orí ìgbàpà òun ló jókòó lé téèyàn bá jẹ́ kí làákà èèyàn kọjọ èèyàn lójú ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀sìn mú wá èèyàn nígbà ẹ mọ̀ ọ̀gbà ẹlò ẹ̀ bá nínú ìgbà nísìnyí ó kàn dàbí àgbàlagbà lọ́mọdún mélòó yóò wá gbàdé pé kéṣe kéèyàn dàbí àgbàlagbà lọ́lọ́mọ gbígbẹ̀mí yẹn àbí lọ́lọ́mọ gbígbẹ̀mí yẹn àtọmọdé àtàgbàlagbà tá a lọ́mọ bò gbẹ̀mí ẹ̀ lẹ́nu ìgbà tá a délé ayé yìí ẹnì kọ̀ọ̀kan wọn wá yìí kò sẹ́ni kankan tó wà nínú gbà àtàwọn àmì tó lè sọ iye èèyàn tó ti kú lójú òun pé lẹ́nu ìgbà tó ń ti dáyé èèyàn tó mọ̀ tó ti kú kò yẹ kán ju mẹ́rin lọ sẹ́ni kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù wá tó bá yẹ kí ìwọ gẹ́gẹ́ lẹ́nu ìgbà tó délé ayé àwọn èèyàn kan ti kú tó ní ojú rẹ̀ rí pé ọlọ́run bọ̀ tí ì pa ọ́ ní ẹ̀mọ̀tún mi nù tààlà ìdẹ̀ra ni látọ̀dọ̀ ẹ̀ kí sọdún ẹ̀ ní ìrọ̀pá agbọ́miyé tó bá rí bẹ́ẹ̀ téèyàn bá yẹ kí làákà èèyàn kọjọ èèyàn lójú èèyàn ní sẹ̀sìn ọlọ téèyàn bá jẹ́ kí ìmà téèyàn rò pé èèyàn mà kọjọ èèyàn lójú èèyàn nígbà pàpọ̀ lọ ẹ dákun kí ni kọ̀ọ̀rù nù sọ ó ní nàmà wò tí tù wàlà elwin ẹ̀ǹdì ìmọ̀ tó wà lọ́dọ̀ mi mo fi ní mo fi ní gbogbo nǹkan yẹn ìmà tó bá wà lọ́dọ̀ èèyàn èèyàn lè má ní tẹ̀sí bẹ́ẹ̀ náà láyé àtọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ohun tá à ń pè ní làákàyè tí làákàyè èèyàn bá jọ èèyàn lójú kò ní ní tẹ̀sílẹ̀ làfáà fi sọ wípé wàlámùyàkùnà àbí tẹ̀sílẹ̀ mi fáàmù tí àgbọ́yé rẹ̀ tí ò jẹ́ kí àtẹ̀sílẹ̀ mú tẹ̀wọ̀n lọ́rùn tó ní ara òun fẹ́ tójú bọ̀ ni a máa ṣèwádìí nígbà bá ṣe bá débi kan a padà gẹ̀ẹ́tì ọlọ́pàá bí ìgbà tí wọ́n ẹ̀xpẹ́rímẹ́ǹtì àwọn kankan náà ti á kó jọ tí wọ́n nígbà tá a bá sá tẹ̀síwájú á padà rí result. sànkè bẹ́ẹ̀ ni wọ́n ṣe dictate ọ̀pọ̀lọpọ̀ ogun tá à ń lò ní ayé bẹ́ẹ̀ ni wọ́n ṣe dictate ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe ń kọ́ bíríìjì tó fi di pàǹgbórí omi kọjá bẹ́ẹ̀ ni wọ́n ṣe dictate plane bẹ́ẹ̀ ni wọ́n ṣe dictate àwọn ship ìgbà tó ṣe ti pé ẹja ń dànù bẹ́ẹ̀ ni wọ́n ṣe dictate tí wọ́n mọ̀ fi pẹja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí wọ́n wá wò pé a nígbà tó ṣe pé àwọn kankan ò sí tẹ́lẹ̀ tí o sí fóònù tá a dẹ̀ ronú kan bí fóònù ti wà ńgbẹ́ wa ya fóònù wa ń lo wáyà a ronú kan bóònù ò sí ní lo wáyà mọ́ nígbà wa ya kò lo wáyà mọ́ ń lo antenna sẹ́kọ̀ọ́ àwọn fóònù kan bẹ wọn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá antenna làwọn ń wípé kò tún lo antenna mọ́ ọ̀dà àwa ṣe ní kúrúbọ́ kúrúbọ́ kúrúbọ́ ìgbà ṣe bọ́tìnì sí àtún àwọn òkè ṣẹ̀ṣẹ̀ máa tẹ bọ́tìnì yóò máa pẹ́ àtún discover wípé ká máa fọwọ́ tiẹ̀ tàbí ká máa sọ̀rọ̀ kọ́ máa tẹ́ra rẹ̀ nítorí bá mú a débi àwọn nǹkan wọ̀nyí tó sì yẹ pa àrònú débẹ̀ ni ó yẹ ká lè ronú kan bọ́lọ̀ náà ti rí ìyẹn lọ́pàá gbọ́ yé tọ́yọ̀ àfáwa sọ wípé hajabahu mọ̀rọ̀ mọ̀rọ̀ mùhún an khalis at-tawhid. حجبه مرامه عن خالص التوحيد مرامه رẹ̀ مقصود ان tó gbà lérò tó ló ń fẹ́ mọ̀ yẹn pàápàá ọlọ́run tó ló ń fẹ́ mọ̀ yẹn pàápàá bí alqiyama ṣe rí tó ló ń fẹ́ mọ̀ yẹn pàápàá bọ́lọ̀wọ́n bọ́ ọba tó láàrẹ́ ga bó ti gbà ròyìn pẹ̀lú àwọn àròyìn rẹ̀ pàápàá ẹ̀ títàn pàápàá bọ́lọ́mọ bọba tó la rẹ ga bó ti gbà ròyìn àbíbá ti di àbókù bá ti rẹ̀ mú wa ni. pàápàá ẹ gbé wa nù ẹ kọ́ gbé wa kí n kọ́kọ́ sí ẹ kankan sí Ah, tá, tá. Ah, ah. Aí ela blog agora. pàápàá bọ́lọ́mù bọ́ba tó láàrẹ́ ga ó ti gbà àròyìn pẹ̀lú àwọn àròyìn ẹ̀ tó lóun fẹ́ mọ̀ yóò padà dígàgá rẹ̀ kúrò níbi khalisi tawhid ìbára yẹn okun gan kò sọ wípé yóò padà dígàgá rẹ̀ àní tawhid kúrò níbi ìmọ̀lọ́mọ̀kan ó ní kúrò níbi khalisi tawhid eléyìí ti ṣe àtàwíìdù àsọ̀fì tàwíìdù tó mọ́ tí ẹ bọ́ òrùpọ̀ mọ́ tí ìyá tí òrùpọ̀ mọ́ tí àwọn òdì àgbọ́yé tí ò so mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀lọ́run lọ́kàn ìjọsìn fọlọ́wọ́n bá náà ló ti pọ̀ láyé nìsín síbẹ̀ ní àríwẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbàfà tó lọ́wọ́ bọ̀ ọba tó láàrẹ̀ ga wọn ló ti wà láyé nìsín ẹ lé fún alákòjúwe kan ṣé ẹ máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ alátara ìgbàgbẹ́ ẹ̀sìn lálàáfíà ayé bá wọn débi à ń dùn kan à ń sọ̀gbọ̀n à ń lé làǹgbà kiri síbẹ̀ ní àyọ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n ṣe mọ̀ kí àwọn èèyàn kan náà ń bẹ táwọn náà lé làǹgbà kiri tí wọ́n yẹn sọ̀gbọ̀n tí wọ́n yẹn sí gbogbo ẹ̀ látara tawhid ṣùgbọ́n tí tawhid wọn yẹn ṣe kọ́ lè so tawhid síbẹ̀ ní àyọ̀ ẹ̀kọ́ ẹ jẹ́ ń fún alákòójúwe àwọn omi nílò sẹ́yìnkí àwọn omi nílò lọ́dọ̀ wọn lẹ́yìn omi wọn ni ẹ má sọ̀gùn kankan káàkiri ẹ sáà mọ̀ gbé kẹ́gbẹ́ omi wá ṣé bẹ́ẹ̀ ni àríwá ẹ̀kọ́ àmọ̀ bá ń ṣàdúrà sí lọ. inú wa làwọn ṣàmùsùdí ní àbí nǹkan náà máa ń pè wọn táwọn máa ń lùlù kiri báyìí ṣàmùsùdí àníyàn jẹ́ àti kọ̀mọ́ríyà ni àwọn ṣàlùfíì ní àwọn kankan àwọn náà ó sì jọ bí alùsùn náà ń gbà mí síbẹ̀ náà ẹ bẹ́ẹ̀ kọ́ àwọn ń ṣe ha kan náà wà nù ṣé ò ṣe ha tẹ́lẹ̀ tí yàrá bá wò èyí ò mọ̀ wò pé tawhid wà lọ́dọ̀ wọn ṣùgbọ́n kò sí kọ́ọ́lì so àtàwhid àtàwhid sọ́ọ́fì kò sí lọ́dọ̀ mo rò pé àjọ mi yé báyìí làbá àbí sọ yìí pé hajabahu maramuhu an kọ́ọ́lì sí tawhid ohun tó gbà lérò yẹn kò ní padà dúró débi tó ṣèjì lọ lálàáfíà torí gbogbo nǹkan ni ọmọ ọ̀sán dárí bọ̀ nígbà tí ọba ti ń tẹ̀sí tẹ́ bá sọ fún bẹ́ẹ̀ nínú kan yóò ní yára náà wòye sí yára náà wòye sí tẹ́ bá sọ fún yín pé kíní báyìí ni ẹ̀sìn mú wá yóò ní láyé ànábì nìyẹn tí nìkan ti sọ rí pé kọ́lá ànábì kan bẹ̀ láyé títí di sèyí yóò yí àwọn kankan padà kọ́nà bá ṣàforíjì fún kó ní ó lè túbá torí tí ọba túbá um, ìṣèbẹ̀ǹtẹ̀. wàsọ́ọ̀fì alimáàrífà wàsọ́ọ̀fì alimáàrífà alimáàrífà mẹ́yà àfa nímọ̀ ni sẹ́mọ̀kí máàrífà àti ẹ̀yìn máa wà fáwọn ṣe yàtọ̀ láàrin méjèèjì pẹ̀lú aláyé tó pọ̀ àwọn míín sì máa ń sọ pé kankan náà ní méjèèjì ṣùgbọ́n níbi ẹja sọ pé máa rí fàyà ẹlẹ́yìn náà tó bá rí bẹ́ẹ̀ ẹni tó bá ní wípé ìtọ́lọ́wọ́ ọba òfin àǹfààní ìgbàláàyè mímọ́ ẹlẹ̀ fẹ́ dà òun lòún fẹ́ mọ̀ ìtọ́lọ́wọ́ fẹ́ mọ̀ yẹn oní ó di gàgà rẹ̀ kúrò níbi ìmọ́lọ́lọ́kan tó lálàáfíà kò sì ní í di onímọ̀ náà tó lálàáfíà ẹ wá mọ̀ wọn kan wá sàhìhì ìmọ̀ ìgbàgbọ́ rẹ̀ nílá láàfíà yóò ní ìmáàlì o ṣùgbọ́n ìmáàlì ò níyanjú ẹ dáàbò ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ní ìṣàbí ṣe bẹ́ẹ̀ ló ṣe rí ẹ dá mi lọ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí yóò ní àwọn afá sunna àwọn afá sunna ní wọn máa ń sọ wípé wọ́n wà ní sọ̀rọ̀ nípa wípé ká mọ ohun tó yẹ ká mọ̀ tí ó sì wá láǹfààní àwọn kankan bẹ mímọ̀ rẹ̀ kò wúlò tó bá yẹ kí mímọ̀ rẹ̀ wúlò ni Ọlọ́run darí wá síbi mímọ̀ ẹjẹ fún alákòjọ tábà ka suratu Yasin wadrib lahum mathalan ashabal qaryati idh ja'ahal mursalun fún alákòjúwe àwọn ashabal qarya gbàtà wọn à ń ṣe wá bá wọn ashabal qarya ìkọrìyà wọn. mọ̀lọ́kọ́ àjọ mi yẹ o kọ́rọ́ yàwó ni ẹ ẹ bá nínú tafsiru ẹ rí mi máa rọ kàdé ẹ díẹ̀ tí wọn fà mọ́ra wọn lọ́wọ́ àwọn kan ní àǹtọ̀ kíyà ni àwọn kan wọn ní ni wọn àwọn hajj wọn tún bọ sẹrọ ní fúnra wọn díẹ̀ tó sọ pé kíníkan ni kíníkan kan náà bá sọ pé táwọn ṣe táwọn fa yìí máa ní ìgbàgbọ́ tauhid òṣòmà torí pé tọ́ba ẹ̀kọ́ lọ́n fẹ́ ta abádà wa pẹ̀lú mímọ̀ níyọ̀ dàpọ̀ ẹ̀ tọ́ba ti wá dàpọ̀ rẹ̀ èèwọ̀ ni kéèyàn sọ wípé bòmí yàtọ̀ sí níbi tọ́lọ̀ ń sọ nígbà tó ti dá akọ ibi tí ń sọ bẹ́ẹ̀ náà ní tẹ́ bá wá kà sísàlẹ̀ níbi ọjà arọ́jòrò ń kọ́lá ya kọ́ mi ìtẹ́bi ọdún mọ̀sálẹ̀ ìtẹ́bi ọmọ ńlá wọ́n ní ọkùnrin yẹn kìlọ̀ kọ́ yìí. kí ló ń kọ́ rẹ̀. wọ́n bá fún apá habibu najaro habibu kapẹ́ntà ọ̀pọ̀lọpọ̀ jíra tẹ̀sí ìdílé bá bẹ́ẹ̀ àmì ni ó ara wọ́n tún fún lọ́kọ̀ mi wọ́n wà máa dá àgẹ̀ wọ́n so ma. wa ọba. ìgbà dàkọ rẹ̀ ọ̀dà ilé tó fún alákòjú yẹn sayakolona salasatum lọ́ọ̀bì ẹ̀hún kẹ́lùkù wayakolona tó bá rí bí ajá yẹn kí ni kọlu ẹ̀. a sẹ́mu dáadé ara o yẹlò rẹ́ẹ̀dì bíláàkì ní gangan tó bá yẹ pé ká máa kọlu rẹ̀ jára táàbì sílọ̀ ni ọlọ́run sọ fún wa tó bá jára nǹkan tó yẹ ká gbàgbọ́ ni tẹ́gbẹ́ ní nígbàgbọ́ nú ẹ̀ ọlọ́run fẹ́ tà á bá dà wá pẹ̀lú ẹ̀ yóò sọ fún wa ọ̀dà sí ajá yẹn sábòjá ni àbá kọjá. ẹ ẹ dá mi lóhùn sábò ni àbá kọ. tó bá rí bẹ́ẹ̀. àwọn afáàsùn náà sọ pé inú sùnsùn pọ̀ nínú Al-Qur'an lákòjú ọlọ́run ní wípé wala taqfu ma laysa laka bihi. علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ntoma eléyìí òní wípé ntọ́ bá ti ní mọ̀ ń pa ẹ̀ má tẹ̀lé má tó dúbọ̀ má bàa fẹnu ẹ̀ sọ lọ́rọ̀ yìí máa ń pa ẹ̀ má sọ pé báyìí lọ sí ibi ìgbà tó ń wo báyìí ẹlẹ́ni ọmọ sọ̀rọ̀ báyìí ẹ̀rọ fún mi fíìmù ní sọ fún yìí láà torí pé àsánwà eré ti ṣe ti níta fi gbọ́ràn wàlúbáṣọ ìrìnrìn àwa wàlúfọwádà atọ́kàn kúlùwẹ̀ láyé kàkà àná àdúgbò màsílùwẹ̀lá ọlọ́wọ́ bá tó sọ́nbọ̀ mi kí wàmí náà náà sì máa ń yọjá nínú fìláhì ìgbẹ́wọ́ ilẹ̀ ẹ̀dùn ọlọ́run lọ́wọ́ àná àwọn èèyàn tí ó máa jiyàn pọ̀ ọlọ́wọ́ bá láì sí mọ̀ lọ́dọ̀ bá tọ́lá rẹ̀ pẹ̀lú pẹ̀lú ẹ̀ kutiba alayhi annahu man tawallahu fa annahu yudilluhu wa yahdihi ila adhabis sa'ir ẹ̀tọ́ bá ń ṣe ẹ̀tọ́ nù ló ń fẹ́ tẹ̀lé ṣe ẹ̀tọ́ nù ọ̀sọ́ nù ọlọ́run ti jẹ́mi àti yín ọ̀sọ́. ọlọ́run bọ́ pátọ́lá rẹ̀ ga ó tún sàn pọ̀ mí oníwà mí náà sùnmọ́ yóò jáde lù fi láàyè lọ́wọ́ ilẹ̀ ẹ̀dùnmí wàlà àhúdáhùn wàlà kìtà bí wọn ti yàn ń pa ọlọ́run ìyàn ni kò lè kò sí mọ̀nà lọ́dọ̀ rẹ̀ kò sí tíra tí ó tàn mọ́lẹ̀ fún tí tí ń sọ̀rọ̀ pa rẹ̀ fi yé kò sí ọlọ́ni sáré ayé kọfí yóò tó máa jọ rẹ̀ lójú yóò ní máa ń bẹ lọ́dọ̀ ní omi la sẹ́ni ìlà kó lè jẹ́ pé yóò máa sọ àwọn èèyàn kúrò ọlọ́run kọ́lọ́mọjà sọ̀rọ̀ kó fi àsìkò ń dáadáa ìyẹn ló fà tó fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà ni àwọn afáà ń bu jíjẹ ni tí máa jiyàn àṣà máa jiyàn sáá torí pé ẹni tó bá láìkìyàn tí sì máa jiyàn yóò lágbárí àbí òní lágbárí agbárí ọbọ ẹni tí wọn agbárí yọ máa gbárí yọ bó ṣe wá lágbárí láti fi hágíù bẹ́ẹ̀ ni ó sì máa fa yẹn hágíù ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ó sì máa fi agbárí yẹn hágíù ọ̀rọ̀ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ah kíní kan ò lè ṣe igbá kan lè ṣe nítorí wípé ohun tó ṣe wípé ṣọ́dọ̀rọ̀ ánìwò ẹ̀lìmọ̀hó òun lọ sọ pé òun fẹ́ mọ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ bóò láti wá ní tẹ̀sílẹ̀ nítorí wípé ẹni tí kò bá fẹ́ tójú bọ́ ń tẹ́ ọlọ́wọ́n bá ṣe mí màlẹ́ ìwọ̀ fún àwọn afá onítàwọn ẹ̀dì sọ pé ní nǹkan méjì ó ní kẹ́ni nǹkan méjì alákọ̀ọ́kọ́ tí àtẹ̀sílẹ̀ yẹn tí ó gbé fún yàn òun ni ádámù lè rọ ẹ̀tẹ̀rọ ádámù lè ẹ̀tẹ̀rọ èyí ni màá ṣe ẹ̀tẹ̀rọ gbà kí ẹ sọ yìí láti ọlọ́wọ́ ni máa ń sà min ayatin aw nunsiha na'ti bi khayrin minha aw mithliha ẹ wá ní pé ọlọ́wọ́n bá ọsọ àyà kan kalẹ̀ ọba padà parẹ́ kí n ta bá parẹ́ nínú àyà kan bá ní kò dájú ẹ̀ á padà mẹ́lẹ́ tó dájú lọ wá ajẹ́pẹ́lẹ́ tó síwájú ọ̀dà nìyẹn jẹ́yìn kí ló yẹ tọ́lọ́mọ bó fi sọ̀rọ̀ kan tí ó padà tún wá máa parẹ́ sí ọmọ tó fẹ́ sọ tẹ́lẹ̀ ní tó fi kọ́kọ́ ń tí wọ́n ń parẹ́ lẹ́ta ara argument ni o kékeré lọ́kọ́ sọ̀kan níbi òtún ayá ó tún wá parẹ́ kí ló yẹ tó fi ń parẹ́ sí kọ́ ọmọ tó fẹ́ sọ tẹ́lẹ̀ ní kọ́kọ́ wá ń sọ̀kan tí wọ́n tún parẹ́ sádẹ́wò nìyàwó àdàwọ̀ kọ́ ìyẹn ló fà tí o bá ti sí tẹ̀sílẹ̀ ẹ wo alúlọ àwọn wàhálà ti mẹ́lẹ̀ ayé nìsí àwọn kan ní sinmi káwọn ọmọ jájá kí lóde ó ní ajá ó sì nínú àkùránì pé kí ẹ̀ mọ̀ jẹ ẹlẹ́dẹ̀ lọ́wọ́ àbẹ̀ ó ní ẹlẹ́dẹ̀ lọ́wọ́ àbẹ̀ sájà mẹ́ ẹ dákun ẹnì kan fún wa tá mí jẹ́ nìkan bá sọ bẹ́ẹ̀ fún wa kí láti sọ̀rọ̀ ta ló lè dáhùn. ee kọ́má kí n mọ̀ alẹ́ nìkan sọ pé ẹ mọ̀ yóò ní ọlọ́run sọ pé wàá kí n mú sọ́ra wàá tún sàkíà. Ah, àkèwá sí kọ́má kí n mọ̀ yẹn ò ní wọlé ó dà mọ́ fi kàfé àtọ́fẹ́ kí n mọ̀ kí n mọ̀ ah, ẹ̀já òkú yẹn ó jìnnà ó dùn mí bẹ̀ tá a lè ṣe. oníkàlùkù á ní ọ̀sán ká mẹ́jà já. pé ẹni tó ní ká má jẹnu kí ni o ẹlẹ́dẹ̀ àhúrò mọ́tà alẹ́kùn mọ̀lẹ́mẹ́ yìí tátú wà dáhùn wà láhùn kìí tó bá rí bẹ́ẹ̀ kò sájà ń bẹ̀ kí láàrú sí ọdún fún wájà wa. sáàpù á nìyí kẹjẹ láìsí. àyọ̀kẹ́ máa jẹ láìsí lọ́nà ni ó sọ yóò fi dọ̀rọ̀ ẹlẹ́yìn náà nígbà ní ìsìnkú aláàbò àyàn ní ká mọ̀ jẹ́ra ẹ̀sìn àṣẹ bá ń jẹ́ sọ pé kò sí ní àmọ́ jàjà náà ètò sọ́pọ̀tì ẹ̀ nìyẹn. ọ̀yà ta ni ó dáhùn tí ọjọ́ bá sọ bẹ́ẹ̀ fún àníṣe kò sí dábìlà wọn lọ. ọ̀ya. kí lè rí ká gbìn kùránì ọ̀pẹ̀lẹ̀ gbìn. ọ̀ súnà náà ni ọ̀fẹ́ gbà àwọn àbúlé ọ̀rọ̀. bàbá ń kọ̀rọ̀ kí lè sọ̀sà. ọlọ́wà nu ẹranko ní ọ̀gàdì níbo ni yẹn wà nù kùránì waaleykum salaam. eléyìí báwo. ẹ wọ afáǹtán sọ fún jàre alẹ́ mẹ́rin pé kẹ́ kẹ́ mọ́ dàda ọ̀nà bóyá jàre. àlejẹ ẹni tó wà pé kẹ́ mọ́ dàda. a lè jẹ ebi tó bá pa àti jẹ ọ̀pá àlọ́ gangan ajá gangan. yẹsà ọlọ́run sọ pé àmọ́ àtàkùn ọ̀rọ̀ sóló làkọ́lọ́ àmọ́ àtàkùn àníwó bàtà anábìsí ni àmọ́ dáadáa tó bá yí hadithi yẹn àhádìí. tàbí lórí ọ̀rọ̀ hadithi wábí ayé àríyìn ìgbà àdá owó yọ̀pẹ̀ náà àríyìn ìwọ ẹni bẹ́ẹ̀ máa gbàgbọ́ lẹ́yìn àlùkòrá. àlọ́ ni wábí ayé àríyìn ìgbà àdá owó. ọ àgbà yẹn ti dáa. náà ẹ̀rí tó náà táwa nínú náà lẹ́rìí. àwọn èèyàn wọ̀nyí alákọ̀ọ́kọ́ tẹ́ bá lọ wọn dáadáa aláìmọ̀kan àwọn tó ń sọ bẹ́ẹ̀ wo àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ kí ni wọ́n aláìmọ̀kan ni wọ́n nítorí pé tẹ́ bá ní dáka àlọ́ àárí gẹ̀gẹ̀ wọn àlẹ́ dáka tẹ̀kọ́dẹ́kọ̀ pé wọ́n wà mú dájọ́ láti bẹ̀ ara ń tá a lè fi takò wọn àwọn náà nínú nǹkan tá sọ látàárọ̀ wípé bí ọba sínú Al-Qur'an ọwà náà sunna ọlọ́wọ́n náà ti sọ fún ayọ́kẹ́ tá níbi sọ́lá ayé wájú ọ̀sọ́lá ń bá mu wá kásẹ̀ kí ni o ṣèwárí nǹkan mi tá a lè mú wá lọ́díkì lọ́díkì lọ́nà wo ọlọ́wọ́n ní hurrimat alaykumul maytatu ọlọ́wọ́n bá sọ kó ń bẹ̀tẹ̀lé wà dáhùn ẹ̀jẹ̀ tí ń dà dáhùn mọ̀ sọ́wọ́ ha. ولحم الخنزير لدي أه. وما وهلا لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنقيحة وما أكل السبع إلا ما ذكيت كده وما أكل السبع يعني كنت أنا قوى بجبار sára ìmọ̀tẹ́ tó dẹ̀ wá ń jẹ ọ pa nítorí pé òun fẹ́ jẹ kí ni ìdítọ́ ọlọ́run fi ní ká má jẹ ẹranko tí ẹranko àgbèrè àbájá kí ni ìdí. ẹran tó pa tó wá ń jẹ kẹ̀kẹ́ àkàlà ni ó jẹ kí n sì pa lásán torí pé tẹ́lẹ̀ akọ abidjan bá pẹran fún yàn èèyàn lè gbà ṣùgbọ́n pa wá jẹ kí nìdí. ẹ sọ̀rọ̀ kódà tó wáyé pé a lè jẹ ẹran tí ẹran kọ abidjan bá pa tó ń jẹ sáà lè jẹ ẹran kọ abidjan bá yẹn a lè jẹun náà kí nìdí. ó ti ń sọ nípa jíjẹ àárọ̀ ń bọ̀ ọ̀nà wọn láwọn àgbà mú. ó yà ẹyin yẹn ronú ó yà náà. kọ́ bá pa nìyẹn tí o ti jẹ tẹ́yìn wá dùn ẹgbà tẹ́lu tí o ti kú. Hey, well àwọn ah, náà mọ̀ ń sọ kí ni ìdíjà mi kí a máa jẹ eléyìí tó ń ti jẹ mẹ́. ayò ọlọ́run sọ ẹlẹ́sìn lórí torí pé àwọn ẹranko abìjà yẹn àwọn itó ẹnu wọn yẹn wóró ló wà mẹ́ sára ìdí wóró ló wà mẹ́ sí ẹranko abìjà wà lájà àbí sí ẹranko abìjà tọ́yìn tó bá yẹ pé wóró ló wà lẹ́nu wọn àwọn nǹkan olóyè ń ké tí eyín ajá tó bá gún yàn lára tí wọn bá ti fi tẹ ó súnmọ́ kẹ́ńtọ̀ wọn kù sálàyé mi ti tájà bá bù yàn jẹ ajá àdìgbòlógì tó bá bù yàn jẹ tí wọn bá lọ tọ́jú rẹ̀ dáadáa ẹ̀ńtọ̀ wọn kù ẹ̀ńtọ̀ nǹkan ọmọ jó tẹ́ ẹ ló bá yàn tó ìtumọ̀ rẹ̀ ni wípé oró oró kó ti pọ̀ oró ẹnu rẹ̀ síyàn lára mo rò pé àlàyé mi ti torí oró tó wà lára wọn yẹn níbi jẹ́ pé tí wọ́n ti pọ̀ oró yẹn sí la tí wọ́n ti ń jẹ á gbọ́dọ̀ jẹ nǹkan yẹn gan ṣé n tí oró yẹn wà ń bẹ lára rẹ̀ á gbọ́dọ̀ jẹun kò yé báyẹn ilé fa bíhìrù eh, báhìrù tí wọ́n bẹ̀rẹ̀ nípa níbi sọlá tí wọ́n bẹ̀rẹ̀ nípa ìlọ́wọ́ níbi Muhammad sọlá ara rìsì náà ni wípé àwọn ṣìbá wọ́n wá máa mú mi bẹ̀ àwọn ẹranko àbíjà wọ́n wá máa mú mi bẹ̀ ìtọ́ ẹnu wọn sì ní oró ni májèlé mo rò bá a jọ mi tó bá ti jẹ́ pé àwọn ẹranko àbíjà yẹn tí wọ́n bá pa nǹkan àlè jẹ́ nítorí májèlé àjẹpẹ́ àlè ṣe kí ni o àlè ìjà wọn ni ẹranko àbíjà dẹ̀ ní kí ni eh? ah, ah, ah, o oh. oh. làjà wallahu àhàlà wà àhàlà fàmàrọ̀ màá ń yàn ọ̀hẹ́dọ̀ àlùkò ẹ̀lùmọ̀ wàlámíyàtọ̀ àmì tẹ̀sílẹ̀ mi fàmù hàjábàbù wàrọ̀ عن خالص التوحيد وصافي المعرفة وصحيح الإيمان so alákọ̀ọ́kọ́ mo ní tá a bá fẹ́ ní tẹ̀sílẹ̀ tá a ní ma ti là á ká ẹ̀ àjọyé wa ìmọ̀ wa bọ́ ohun tọ́lọ̀ ọ̀bọ̀bà tó là ní ta tó gbé kalẹ̀ kí ni àkọ́kọ́ tá a gbọ́dọ̀ ní. ádámù alẹ́ ìkẹrọ ádámù alẹ́ ìkẹrọ ọ̀nà ìlànàlú bí mufurọ̀dá ti tàwíìdì wà mufurọ̀dá ti ikhlas. ìlànàlú bí mufurọ̀dá ti tàwíìdì wà mufurọ̀dá ti ikhlas. téèyàn bá bẹ ní tẹ̀sílímù tọ́lọ́ ń bá sọ̀rọ̀ kò ní ṣe ẹ̀jọ̀rọ̀ ẹ̀jọ̀rọ̀ tó ní wípé kéèyàn léèyàn fẹ́ takò nǹkan ìyẹn ní ráàyè mi tó yàtọ̀ dáná ní sọ aláyé wa ni wàsálà tó bá sọ̀rọ̀ èèyàn ní ní ẹ̀jọ̀rọ̀ kò ní lásà takò lẹ́yìn ìgbà náà ni wípé ọ̀rọ̀ tàwáhídì mọ́lọ́ọ̀lọ́kàn ọláwọn mọ̀fọ̀rọ̀dáàtì kan àwọn tàfàṣì kọ̀ọ̀kan èèyàn ó máa lò èèyàn ó ní báyìí lọ́pọ̀ lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ sì ṣiṣẹ́ fọlọ́ ní àtòrí ọlọ́wọ́ bá ti ṣe sẹ́kùn ní àwọn mufrodat kìí ṣe kẹyọ kan irun wà ń bẹ àwẹ̀ wà ń bẹ zaka wà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èèyàn ó jẹ́ nìkan tó ṣe wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó máa lò wàlá àná nfa máa yọ àdó nàbí yìí làkíyà àná nfa máa yọ àdó nàbí àmìlú bìmọ yóò aago nàbí tọ́ba yẹn fún nǹkan tí wọ́n fi ń ṣe wáàsí fún wọn tí wọ́n fi ń kìlọ̀ fún wọn wọ́n ń lò ní àlàámàlì nìyẹn torí nígbà tó o bá ti ṣe ẹ̀tẹ̀rọ̀ o ò ní sọ pé o ṣe ẹ̀tẹ̀rọ̀ ṣùgbọ́n o lè lò yẹn là o ò ní tẹ̀sílẹ̀mù yẹn gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé rárá o bí ah, a nígbà tó sọ pé sì ló mú wa ẹ̀yìn tako èmi ò kà ṣe ń tèmi o ò ní tẹ̀sílẹ̀mù ṣé irú rẹ̀ pọ̀ ní mùsùlùmí àlọ́ ìṣẹ̀lẹ̀ yóò ní àwọn ah, lára ẹ̀sìn náà ní ìṣubú mi ò lè ṣe yẹn èmi ò lè ṣe yẹn tẹ̀mí èmi ò kéde pé mò ń ta ko kòkòrò èmi lọ́rùn ni o. sẹ́ẹ̀tì àbáwọn èèyàn sọ bẹ́ẹ̀ fún wa ni nígbà kòkòrò ah, èmi lọ́rùn eléyẹn ẹ̀bí náà máa ṣe nǹkan mi nínú ẹ̀sìn ṣùgbọ́n eléyìí ara. ọ̀la ọ̀nà fún àlùmáàjò àgùnà mi ṣé eléyìí tẹ́wọ̀n sọ párẹ̀ sí yẹn pé ọ̀rọ̀ ọlọ́run yìí sáré sí ni àbí sáré sí tó bá ṣe pé òun mójútó ni òun lo ohun tí wọ́n fi ń ṣèkìlọ̀ ọkùnrin yẹn ni làkàna khayran lahu ọlọ́run yẹn ni ọba dáa jù wa ashadda tathbita òun ni ó nípa ni ó ní agbára jù láti fi ẹsẹ̀ wọn rí yẹn lórí ẹ̀sìn ọ̀rọ̀ fataslimu alikamilu lillahi ta'ala yakunu bi adami al-i'tiradi alayhi subhanahu wa ta'ala èyí ní sàtàkù ọlọ èyí ní sàtàkù ń tó sọ èyí ò ní sàtàkù ohun tí ti ṣe ànábà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà náà mufradat àwọn nǹkan kọ̀ọ̀kan àlàyé kọ̀ọ̀kan àwọn àdájọ́ kọ̀ọ̀kan tí ń bẹ nínú ẹ̀sìn yín ó gbìyànjú àti máa ṣe kí ni o Ati máa lò ó téèyàn bá ṣe eléyìí ju ayẹyẹ yẹn tó ní tẹ̀sílẹ̀ téèyàn ọ̀ bá ṣe lé ọ̀rọ̀ téèyàn náà dàbí àwọn tàhàmùtù ni o tàhàmùtù tàhàmùtù èèyàn kàn máa dààmú ni yóò máa pa á ṣùgbọ́n òdodo gangan ọwọ́ rẹ̀ ò ní bá a ìyẹn la fáwọn abẹ́sọ pé fàyàtọ̀ dábòdàbò báyìí náà kó forí pẹ̀lú ìmọ̀ ẹ̀rẹ́ ni pé yóò máa pa ara láàrin àìgbàdo àti ìgbàdo ọ̀yìn tó bá dá sùkọ̀ kẹ́rì kẹ́sì rẹ̀ yẹn ni tọ́ba tún yára tẹ̀lé pẹ́sì tó ti dàrú ma lọ́wọ́ ọlọ́mọdé tún dùn wá lọ́wọ́ wọ́n tẹ̀kílì bí wọ́n jẹ kọ́lọ́ọ̀rì wọ́n jẹ nkà téèyàn ọba wọ́n tẹ̀sílì bí wọ́n tẹ̀kílì téèyàn ọba ti lè ní tẹ̀sílì tọ́ba lé òní ẹ̀ ẹ́ di ọ̀sán pé á ah, ọlọ́mọdé sọ báyìí ní ọba tún yára yóò tó takò nǹkan méjì mẹ́sì yóò tó takò nǹkan mi nítorí pàgbé òdodo ní yára yóò tó dàrú nítorí pé làákàyè rẹ̀ ló ti bẹ̀ sí irú problem tó tóbi jù láwọn ní comparative religion ní ni ẹ bá dáhùn ẹ rí pé gbogbo bí wọn bá dáhùn bí èrè pẹ̀lú kíni o pẹ̀lú agbárí ìkan bẹ tí wọn gbé sí orí social media ìkan náà àwọn oní comparative yẹn tó gbajúmọ̀ dáadáa ìkan náà àwọn báyìí tọ ọba wa bá wọn bẹ mẹ́rin mẹ́rin ó ní anabi sọlá aléwájú ọsàlámà kọfẹ aisha lọ́mọdún mẹ́fà ó sì súnmọ́ lọ́mọdún mẹ́sàn ó ní tó wá sí pé anabi ní lóòótọ́ kí ló dẹ́yìn náà mọ kọsí rẹ kẹ mọ fọmọ yín ọdún mẹ́fà lọ. ẹ wo olú ọ̀rọ̀ yìí ntẹni yẹn sọ fún mi wípé kọmẹrì wáyé pé anabi fẹ́ ní ọdún mẹ́fà.

nítorí pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ náà ẹ fọlọ jésù torí fóònù náà níyàwó ìjọba yóò ti níyàwó sẹ́yìn tẹ́ wàá yàwó ẹ̀yin náà tẹ̀lé jésù àwa náà bá muhammadu bẹ́ẹ̀ ṣùgbọ́n ansa ti mùsùlùmí kọ wọn ansa ti agbárí mu nítorí àìní tẹ̀sílímù kò ní fẹ́ gbà bẹ́ẹ̀. níta sọ fún wa ni kí ọmọ tó bá rí bí Aisha nígbà náà nígbà tó náà bá kébẹ̀ tó bá ti lè rí bí Aisha torí àbí tó bá lè sọ fún wa pé tó sọ bá Aisha ṣe yorùbá àjọ mi yé ẹ tó náà bá ti rí bí Aisha yorùbá làyè mi tó bá rí bí Aisha wọn lè fẹ́ táwọn náà bá ra wọn tó rí bí Aisha àfẹ sẹni kó ti dáhùn kò ìdí kéèyàn torí wípé yàn fẹ́ torí afẹ́ dìfẹ́ ń ẹ̀sìn abẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn onídàgbò ọ̀rọ̀ wàhálà ilẹ̀ o ṣe é ma fa ọlọ́run wàhálà yìí tó bẹ̀rẹ̀ yọ sáà lọ yọ ṣe tẹ̀sí kò ń bì kan tọba ya yóò tún gbé tẹkìlì wà gbà mí wàlìkàtọ́ yóò bẹ̀ ṣe nǹkan mí tẹ̀sí mú wa tó fi rí lẹ̀ yóò fi rí lẹ̀ wàlìkà yóò tún máa takò kan mí nù ẹ̀sìn mú wá sí wá sáré tá ìhà ròyìnròyìn ni ọmọ bá káàkiri àlámà yìí rò níyànjú látara gbárí láàmú mìíràn mùsọ̀díkọ́ wàlá jáhìdá jáhìdá nkẹ́gbẹ̀bà ẹ ní kọ́ jẹ́ mú mi ní tí ó gbà nítorí ẹ̀sìn mú wa lódodo kò sì tún ní ilé sàpàpọ̀ ẹ̀ torí sẹ́ bá sọ fún kí sọ́lọ́mù àbọ̀bá tó láàárẹ̀ gánbẹ́ àbíòsì òun ò ní bẹ́ẹ̀ sọ pé òun òun ń sin tí ọ̀sẹ̀ yìí kan tí ó sọ pé tí ò sí lòun ń síbẹ̀ ní àbíbẹ̀ kọ yóò ní ọlọ́wọ́n bá ń bẹ̀rẹ̀ ókè bóòlù ọlọ́wọ́n bá ti rí wàá lójú yọọba tá a bá ní ọlọ́wọ́n bá rí bákan á ti fi jọ nǹkan nìyẹn yóò ní kò ní ròyìn kankan èdè tó mi ní tí àwọn kẹtẹ bá ní bóòlù ọlọ́wọ́n bá ti rí ó yẹ kí n wò kí a ó ní bó ṣe ròyìn ara rẹ̀ nínú Al-Qur'an ni àti bá Ànábì sallallahu alaihi wasallam ṣe ròyìn ẹ̀ ṣùgbọ́n àwọn tí yóò bá ní gba tẹ̀sílẹ̀ tí a ní jupájú sẹ́lẹ̀ ní kẹtẹ ọlọ́jọ ara ọlọ́wọ́ ajẹ́ kí mo fi ń wé èèyàn nìyẹn yóò bá dọ́ lọ́wọ́ òbí ròyìn kan ṣé ẹ mọ̀ kí bó ṣe wà yẹn a lè tí ì sọ wípé kèfèrí àyàfi tó bá bá dáhùn lẹ́bùn kan ṣùgbọ́n ti ṣe at the same time náà kì ṣe mùmí ní òdodo ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ làfáà fi sọ wípé láàmùmínà ni mo sọ ní kọ́ wàhálà àjà ìdánù mọ́kì àti ìbá pẹ̀lú ọlọ́run àtẹ̀síwájú ọ̀sẹ̀ kìíní ẹnu wọn tá a sọ ọlọ́run yóò sàmà níbẹ̀ tó sọ àtàtà sábàárẹ̀ tó ní bèrè àná ayọ. náà ẹyọ kan náà ládàá náà. ìgbà Ai,